pa wọn ká wá sí. kí wàá ní ìdàgbàsókè tó wà láàrin kí ni àfiwé láàrin jàǹdàyè àti tòkú náà lábìlẹ̀ ọlẹ́rẹ̀ kí ni àfiwé tí ń bẹ láàrin àlàyé àtòkú ṣé òkú lè kí òun mọ́ ojúṣe mi fi ń wò ní pé ìbádà. rárá ìbádà kọ̀ọ̀kan ó ní àwọn ṣùrùtù rẹ̀ onímọ̀jẹ̀mú rẹ̀ àti bá a ṣe ṣe ẹni tí ó wàá fi hàn wá bá a ṣe ṣe òun òun ló jíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam lọ́lọ́wọ́n bá ti sọ pé wa ma arsalna ar-rasula illa liyuta'a bi'idhnillah náà. ẹ̀jẹ̀ ọkùnrin. àmì ọ̀yà. àgbọ̀dọ̀ sọ. tí ìyẹn bá ti kírun jọmọ́ tán bẹ́ẹ̀ ní sékìlì kò bá jọmọ ní mọ́ọ̀sì nípa tí ẹ máa mú jọmọ mi wà lájọmọ ọmọ àgbà ti pé kí jọmọ yẹn lọ máa kúrò ní the old mock premise àwọn abọ́ sí bóyá ìta ẹsẹ̀ ẹ̀stírímù ìta mọ́ọ̀sì bẹ́ẹ̀ ni wà kótó ló ṣe é yàn túmọ̀ sí sí orí ilé látara wípé kí ìrẹ̀wẹ̀sì tó sábà máa ń ṣe ọ̀gọ̀rọ̀ àka àsìkò òun kún kíka àsìkò òun kún sí wẹ̀ ọ̀ràn yẹn ni bó bá jẹ́ wípé àwọn èèyàn mọ̀ wípé táwọn bá mèsì júmọ̀ àwọn kan tún lè kóra wọn jọ kí wọ́n tuntun kí àní máa pọ̀ ní júmọ̀ bá ń ṣe ń pọ̀ yìí bọ̀tí nígbà àwọn ti mọ̀ ìgbé tẹ́lẹ̀ bá ti bọ́ o ọ parí nù ó tún tọ̀sẹ̀ tí ń bọ̀ ló fi jẹ́ pé jímọ̀ ń kún tó bá jẹ́ pé amóhùn wákàtí márààrún bẹ́ẹ̀ mọ́ṣáláṣí ò mọ̀ kún ju bó ṣe ń pín ẹ lọ so ti yé báyìí nìsín ok ọ̀rọ̀ pọ̀ lórí wípé ṣáà lè mú jàmá mi wà nínú mọ́ṣáláṣí tó ní ìmáàmù tí wọ́n dẹ̀ ń pè ń wákàtí márùn lóòjọ́ tí wọ́n ń kírun wákàtí márùn bọ̀tẹ́ tó fẹsẹ̀ múlẹ̀ jù ń bẹ̀ náà ni wípé irú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ kò yẹ ká tún rìpíìtì jàmá mi ṣùgbọ́n mọ́ṣáláṣí tó jẹ́ wípé bí campus mosque bí mọ́ṣáláṣí ọjà bí mọ́ṣáláṣí ojú ọ̀nà tó jẹ́ wípé àwọn tí wọ́n bá ti dé bá nígbà yòówù náà ni wọ́n lead wọ́n lè kí jàmá as much as possible. Allah Adam. Like this uh, question. Mo lọ sí Akírun ní Júmọ̀ tó ń jọ So máa mi ọ ṣe àdúrà kan pé wọ́n sọ̀rọ̀ kan pé àwọn àdúrà tí wọ́n ṣe pé wọ́n wọ́n ní àdúrà yẹn pé àdúrà yẹn ò dáa pé kéèyàn ẹ ṣe àdúrà yẹn. bọ́ọ̀lù wa ṣe ní ká ṣe. ń sọ àti ló ń sọ. ẹ̀yin ọmọ bá wọn. sọ ẹlẹ́kì ẹni mọ́sùkì ẹni mọ́sùkì àdúgbò rẹ̀ sàárè wọn ni wọ́n ju mọ́sùkì. wọ́n ní ẹ̀rọ súnmọ́ bíi mímbàrí imam kí wọ́n wò kó mẹ́ àwọn tẹ̀lé mi jà fún pé ṣé ọwọ́ àmọ́ lọ kírun dàbí ká jáde lọ. kí wọ́n wò kó mẹ́ dàbí ká sẹ̀nsẹ̀ ọ̀f bọ̀dọ̀ àsùnṣe iná nìkan wò kó mẹ́. a ti fọ a ti fọ àbọ̀ tán ní ìmáàmù yẹn tẹ̀ ṣe kókó sí bí mo ṣe wọ́n. kí á kí wọ́n wọ̀ mí. Naam. Salaam alaikum. Wa alaikum salaam wọ́n fi ṣe wá sílẹ̀ kan wọ́n á sọ pé mi ò gbọ́dọ̀ máa bá léde mi ṣọ̀rọ̀ dádì mi ẹnjìnírìn ni wọn wọ́n dẹ̀ máa bá wọ́n dẹ̀ ní ọ̀rẹ́ gèdè kíkan tí wọ́n jọ máa ń tó máa ń bá wọn ṣe mọ́tò tí dádì bá ti lọ sí ọ̀dọ̀ wọn tí dádì bá ti lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ni wọ́n ṣe ìbànújẹ́ láti ti wọnú kẹfẹ́ yá àdúgbò. ara àbá láti rẹ̀ wọnú kẹfẹ́ láti rẹ̀ wọnú kẹfẹ́. mọ́yọ̀ bàbá ń tẹ́tì láti rẹ̀ wọnú kẹfẹ́. but ká má gbára kí àbájọ pé wọn kí wọ́n máa fi dáadáa tinú ẹ̀sìn kí a máa fi hàn kèfèrí yẹn débi pé wọ́n lè fà á wọnú ẹ̀sìn torí ẹ̀sìn kan ṣoṣo tó lọ́wọ́ bá yọ ní sínú sánmà àti ilẹ̀ ọ̀nà ní islam gbogbo àwọn anábì ọlọ́run ọba anábì adam títí dé anábì musa anábì isa jesus christ alayhi salatu salam lè paripari mo jíṣẹ́ náà lásán ẹ̀sìn islam ní àwọn wa. Now, question for you ní àdúgbò àmọ́sìkì kan àwọn ẹ̀sìn pé bàbá tí ó jẹ́ bí ìmáà ń bẹ̀. tí wọ́n dàbí pé ya tomasi for financial assistance hmm. àwọn bíi kẹfìrí àwọn tí jẹ́ bí christian àdúgbò yìí bí wọ́n máa ń lọrí lẹ́yìn bí wọ́n bá dàgbẹ́ lẹ́tọ̀ nísìn àwọn ọ̀nà pé àwọn jọmọ́ bẹ́ẹ̀ bí tẹ́lẹ̀ àti tí àwọn apílẹ̀ àwọn christian yẹn wọ́n lè pè bí ten thousand lẹ̀ fún rajẹ́rẹ́tọ̀ ẹ̀kọ́ bàbá Emmanuel kọ́lọ́n ṣe ọlá fún bàbá kìnnìkan ẹ̀wọ̀n àwọn ẹni tó àwọn fúlàṣẹ wa lọ́dún ìlẹ́rù pé ó yẹ kó tà sí ó yẹ pé sísan àti ìsìn lẹ́wù tó wọn máa ṣe àdúrà fún àbí ìbáṣepọ̀ wọn yẹ kó líú tẹ̀tù lẹ́wù tó yẹ pé òyìnbó tó máa sọ lórí máìkì tẹ́ kó gbọ́n ọ̀yàn máa gbọ́ bra. mùsíbà ni wọ́n dó àwọn mùsùlùmí gan ni adáwà láyé rẹ̀ tí a bá ní kí adáwà sí mọ́ṣáláṣí nìsín ten ten naira five five naira tó ti dọ̀tí ni wọ́n kó wa tí a bá kó tuntun wá gan kò sí nǹkan kan kó kó kó kó ná kọ́ká nǹkan kan abẹ́rẹ́ nígbà tí gbàgbọ́ ẹfẹ́ ẹfẹ́ ẹ̀sà gbà mẹ́nu kó la kind of uh, sọ̀rọ̀pà ntí mi àìnígbàgbọ́ tó dẹ̀ lọ sáà máa máa ń fà ọmọ ìyá kan ìyàwó rẹ̀ lóyún. ọlọ́run ọba ò tètè sọ ọmọbìnrin yẹn wọ́n wá gbọ́ wà ní pé tí bá táburú bá tiẹ̀ fẹ́ ṣẹlẹ̀ àmọ́ báyà ìjẹ̀bú òde ló fi jẹ́ pé the best ni pé káwọn brother tax kì í ṣe wípé tí wọ́n bá tiẹ̀ tí ì ní lọ́wọ́ kí á tax ti bàbá yẹn kí á ná bàbá yẹn lọ́wọ́ àgọ́ bàbá yẹn mẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá dé àwọn lọ́wọ́ yóò tó torí tí ọmọ sọ ní pé à ah, ọ̀ka ya náà ni a ẹ̀yin tẹ́ ẹ ní amú wa ni segin ni segin so so pé ìmọ̀ ni ibi tó wà ní ibi but ó ní àwọn tó yẹ kí bó ká demonstrate ẹ dáwó kẹ fi safeguard láti bàbá yẹn lọ. wà ní àwọn èèyàn gbìyànjú láti dáhùn right but tọ́wọ́ pé wọ́n máa ń pè sí àwọn àkíyèsí gan in most times jẹ́ pé bàbá yẹn fẹ́ yìí wọ́n á ní pé the mosque náà ló ń wà tó yẹ pé àgbọ̀yé ọ̀pípọ̀ àwọn àṣùnà ìjọba mosque náà wà but it's not in that street. wọ́n á ní pé táwọn bá kọ̀ sínú fáwọn pàṣípò àbá yẹn títí pé kò jì náà pé ìfẹ́ inú náà tí ó bá fi múyàfẹ́ pamọ́ mọ́ṣáláṣí tó súnmọ́ yẹn tì lọ sí bòmí a jẹ́ pé a ti sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀ kò ṣeé ṣe mọ́ fẹ́ di ọ̀rọ̀ kúkú tí ò ti di tìyẹn eh, ká mọ̀ sọ wípé ara ṣe díẹ̀ kọ lọ àwa dákẹ́ àwa migrate lálàlà a ṣe gbìyànjú náà ni ìgbìyànjú yẹn máa نحمد ونستعين ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وآله وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله قد خاته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 وكل الدلال في النار نعوذ بالله من ذلك اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم لك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم لك حميد مجيد أما بعد السلام عليكم ورحمة الله وبركاته a fi ọpẹ́ fún ọba ẹlẹ́dà allah subhanahu wa ta'ala ọba tó yẹ pé òun náà ni ọpẹ́ tọ́ sí àtọrọ ìkẹ́ àtìgẹ̀ fún aṣọ́jú ẹ̀dá muhammad sallallahu alayhi wa sallam àti àwọn aráalé rẹ̀ àti àwọn arólé rẹ̀. kí ọ̀nà ọlọ́run ọba àti ọ̀la rẹ̀ kọ́ máa bá gbogbo àwọn afáwa lẹ́yìn wọn Sayyidina Abubakar Umar Uthman wa Ali radiyallahu anhum àtàwọn tó kùnà àti gbogbo àwọn afá tó jẹ́ pé wọ́n ń ṣe sábàbí ìtọ́sọ́nà táà fi mọ̀ pé ọ̀nà rẹ̀ ìgbẹ́rẹ̀ kí ọlọ́run ọba kó jẹ́ ká lè tẹ̀lé ìpasẹ̀ wọn ọlọ́run ọba tí a ń bẹ̀ pé kó yọ́nú sí wọn kó mọ́ sàyọ́nú sí àwọn ìjókòó wa ní àárọ̀ gẹ́gẹ́ bí gbogbo àwọn ìjókòó wa náà ni wípé bá a ṣe tan iná a ṣe tan ìmọ́lẹ̀ alukur'an àti sunna sí ìgbésí ayé wa ní ojú pọ̀nà àwọn ẹni tí ọlọ́run ọba ti yọ́nú sí àwọn issues tí bá ń jẹyọ tó ti jẹyọ sẹ́yìn àbí tó ti ń jẹyọ lọ́wọ́ náà ni afẹ́gbéyẹ̀wò lójú ọ̀nà Kùránì àti Sunnah ní. bí àwọn ẹni ìṣíwájú tọ́láwọn ọba yọ́nú sí bí wọ́n ṣe ṣe <clears throat> kí ọlọ́wọ́n ọba kọba tú ntọ́bàtà ní kókó nínú ọ̀rọ̀ a ti bẹ̀rẹ̀ náà pẹ̀lú tẹlifóònù dàgbà, <laughs> ọba ti di ọ̀rọ̀ ọlọ́kọláya tàbí ọ̀rọ̀ obìnrin. sùúrù kọ́láwọ́ bá kọ́ wa fún àwọn ìyá wa ní sùúrù àwọn bàbá wa náà kọ́láwọ́ fún wọn ní òye àti ọgbọ́n tí wọ́n fi tó tí ó fi ní dàrú kọ́láwọ́ má dojú ọ̀rọ̀ wa nù náà má bàa yín dẹ́kẹ́ yá bá Mariam. جزاكم الله خيرا. آمين وإياك. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته lákọ̀ọ́kọ́ náà sà ní last week àbí two weeks ago sà ẹ sọ nípa pé ìfi pé Islam kọ̀ fún ọgbà fi okun. bẹ́ẹ̀ then àwọn ṣe wọn nìkan ká fi nǹkan kan kún torí tí òjíṣẹ́ náà wà hàn sọlá sọlá lọ́wọ́ nínú Sahih Muslim ní wípé zajjara nàbí an tasila mra'a. بشعرها شيئا شيئا لصا òjíṣẹ́ náà sálàm ó ṣe ìkìlọ̀ wípé kí obìnrin kó so nǹkan kan má irun rẹ̀ yàní yàní wẹ́tẹ́gìr ìnáma tó fi dùn ọ̀hún yàní ìmọ̀ àtúntò pé ṣe nǹkan kan ló sọ àbẹ̀tẹ̀ uh, àwọn akáfinukún ọ̀ àṣìnà ọ̀ yàní òun ló burú jù bẹ́ẹ̀ náà ni kí sọ gbogbo nǹkan tí a lè so márùn kọ́ a lọ́fi jẹ́ pé tá máa ń gba àwọn ọmọ ya wa lóbìnrin ní ẹ̀jú ni wípé dídì irun ló bẹ̀tà tàbí kí wọ́n kí wọ́n relax ẹ̀ torí pé ara rí ẹ̀rí tó tó tako relaxing lópin ìgbà tó jẹ́ pé ṣíṣe tí wọ́n ṣe wọn fi ṣe tẹ̀síbí àwọn kòfàr wọn fi ṣe ìjọ àwọn kẹfìrí tó bá jẹ́ pé fún beautification ni lìtẹ̀jọ́ mọ́ ìgbàláyé wa kóbìnrin gẹ irun rẹ̀ bọ̀dì kìí ṣe pé kó fáwọn tàbí kó gẹ mọ́lẹ̀ tàkù bọ̀dì kó gẹ ní gẹ wípé láti fi ṣọ̀ṣọ̀ náà. sàlámù àlejò torí pé àwọn sọ pé bóyá. ọmọ kékeré àwọn èèyàn a pé àwọn àáfàá kan sọ yìí pé wọ́n tì í kí wọ́n sọ nǹkan máa bí beads and all this kind of thing àwọn àáfàá kan sọ bẹ́ẹ̀ but view ni kì í ṣe tí wọ́n lè rí ẹ̀rí mọ́ wa torí wípé nọ́ọ̀sì tó wá sọ pé ṣé nǹkan kan so ntọ́ ti rọrùn kó jẹ́ pé n tó súnmọ́ násù as much as possible èèyàn pé tí òfin ní di wípé èèyàn kò sí tó rújù kọ́lá wọn máa jẹ́ kọ́lá wa rújù. ẹnìkan béèrè pé kí máa pinnu ṣé ìwúlòtọ́ súnà ṣé ká pinnu ní mọ́ṣáláṣí ni àbí ká jáde sí ìta mọ́ṣáláṣí ká fi pinnu. Ah, súnà ìrún pípè ní wípé ká pè níta ká pè ní ibi ibi sóró ẹ̀yìn ni wípé tabakọ mọ́ṣáláṣí tán ká kọ́ ibi tí ó jẹ́ pé ẹni tí ń pè ń yóò lè dúró ní òkè rẹ̀ kí gbogbo èèyàn ó rí torí mímọ̀ rí ẹni tó ń pè ń bó ṣe ń pè ọ eh, wà nínú tí a fẹ́ kí ó hàn síta ah so kápẹ́ òun ní ní ìta mọ́ṣáláṣí ni tí ó wà òkè tí máìkì ò lè gbé kúò máìkì ò gbé kúò because ah, the mere fact wípé à ń gbọ́ ní tí ẹni tó ń pè ń sọ kò túmọ̀ sí pé a rí adẹ̀ rẹ̀ eh, for example lẹ́bí àpèjúwe wọ́n lo máìkì mí ni wípé tó bá wá débi hayal sọ́lá hayal fàlá kọ́ máa ṣe ọ̀run sí ẹgbẹ́ ní ìlẹ́gbẹ́ lọ́wọ́ ha tí ò bá sí níta mọ́ṣáláṣí bó lẹ́ni tí ń kọjá lọ sí lè mọ̀ gẹ́gẹ́ bí àpèjúwe torí àwọn nǹkan wọ̀nyí bàbá ṣe bọ́wọ́ ṣe ká ṣe wo ni ó fa ìtọ́sọ́nà ẹ̀kìsísù yàní ẹni tó jẹ́ pé kírísítẹ̀nì tí ó ní ìmọ̀ tíra rẹ̀ bọ̀ tí ọ̀mọ tí islam lórí orí ẹni tó ń pè ń tọ́ bọ́ síta wọ́n wá ń wòye pé kí ni yìí ṣe orí wọn tí wọ́n kírun níta wọ́n wá fi ń wo ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ní tí Isa tí máa ń ṣe wá fẹ́ wo bóun ní أخيرا يعني báàsì rẹ̀ ntó líìdì lọ sí náà ni wípé ha ntó ń gbé dání yìí kò jẹun máa fi tó ń tẹ̀síwájú akhiran aslama yaani sábàbí tí ó fa eléyìí ni wípé ní tí àti bídíà sí àgbéwá bó ṣe yẹ kó ṣe ni ló fi lápa tó yẹ kó lápa ntí nfààní tó fi jẹ́ yìí pé àwọn afá tí wọ́n ń ṣe tí wọ́n ń gbógun ti bídà ò ní pé tó bá rí bí wọ́n sì fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ń ní òye ọba àkọọ́lẹ̀ tí ń bẹ lọ́wọ́ àwọn ẹ̀yẹn mu tí yóò fi tọ́ wọn sọ́nà tí wọ́n fi wá sí di ọ̀nà. òun ló dẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n ń lò gan tí ó fi ṣiṣẹ́ tó yẹ kó ṣe gẹ́gẹ́ bá ṣe máa mú wa gbogbo wa ògbẹ́ngbẹ̀ yẹn fún ní ẹni bómi ṣe nù omi jọ lóòótọ́ ṣùgbọ́n sómi ni fún tí mo fi ṣe ọyọ ọwà òkè ṣùgbọ́n ṣe rí nù. tí omi bá dára ipa tí ó kù yọ sí gbogbo eléyìí kò ní ní jèdìjèdì kò ní ní gbogbo àwọn mu yóò ṣeré so tí ó fi rẹ pé ah, ṣùgbọ́n kò dùn kò dùn ṣùgbọ́n níta yóò ṣe yóò dẹ̀ làpá yóò dẹ̀ tí mo ti lè ka mo lórí pé in the simplicity of Islam èyí wọn gan ni bó ṣe jẹ́ pé ah, ṣé kò jù báyìí náà lọ òun dẹ̀ ní àbáyọ òun ní àkóyọ nínú wàhálà tẹ́dà kó sí masalan à ń ṣọ́ra ṣé tá a bá ṣọ́ra wa ó dìgbà tá a bá ṣe ṣètò yard amúra òkígbẹ́ gbẹtugbẹtu àti gbogbo ẹ̀ kí èèyàn wá di gbogbo ẹ̀ má bàa di jangan-jangan kó dẹ̀ má bá nǹkan kan débi wípé ẹrù tí ń wù ká gan ó tó pa lára. sọ́yọ́ lọ́la ṣùgbọ́n. بسم الله توكلت على الله اللهم إني أعوذ بك من أن أعذل أو زل أظلم أو أظلم أو أجهل أو أجهل عليه فقط وعليكم السلام ورحمة الله وبركاته أما قوة لك أنوه ọmọ ntá ń ro ọgbọ́n ntá ń sọ orí ntá ń sè àwa jáde bisimilayi tọkọtọ ọlọlọ pẹ̀lú kọrẹ mo ìwọ ọlọ́run ọba mo sáájú má yẹ pẹrẹ ni má jẹ yẹ pẹrẹ ọmọlá kejì má sọ mí nù má jẹ sọmọlá kejì má jẹ ń wùwà kò tọ́ sẹ́nìkan má jẹ nìkan ń wùwà kò tọ́ sí mi adé sókè kò sí jágajàga fọkànbalẹ̀ wa. ló fi jẹ́ wípé nítorí iṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ́là ń kọ́kọ́ ṣe ní gbo ọ̀gọ̀ọ̀rọ̀ ntí ọlọ́ àsìkò tọ́lọ́mọ bá ra ò ní fífọ igbá àyà wa mọ́ lórí ilé pé ọlọ́mọ agbára lé amú àpèjúwe wa ọ̀kan nínú àwọn Ọkọ nínú àwọn ọmọ àwọn tí ah, láti fi ṣe ntọ́tọ́ o sọ̀kalẹ̀ pé àmọ́ ah, bínú à ah, kó wọn má bínú ọkọ̀kọ̀ bọ́ṣọ náà àfáwọn òye pé kí ló ń ṣẹlẹ̀ ó tún bọ́ gbogbo àwọn tí wọ́n àwọn náà fúnra wọn ṣàyàtìn lè ń sìn wọn gbogbo wọn bẹ̀rẹ̀ wọ́n ti fẹ́ wo dírámà bóò ló sì fẹ́ ṣe pẹ̀lú àfa pé àwọn mọ̀ bí ṣe máa ń ṣe pẹ̀lú àwọn yòókù bọ̀ ṣé tá a fa àfa ọmọ tó sì mọ̀ kílọ̀sì àwọn òbí kìlómítì láì tà máàtì. من غضبه وإيقاده وشر عباده ومن أمزاج الشياطين وأن يعطروه

yóò bi tìsíláàmù yẹn wó torí wípé kò sí o ó ṣe tàkọ́kọ́ ọmọ yẹn o sẹ́yìn ó sì tẹ̀ kejì ní ọba gbé ṣòkòtò rẹ̀ kó tó sẹ̀kẹ̀tẹ̀ ni torí pé ẹja àfààní ṣé kò mọ̀ ọ́ láàfàà tẹ́lẹ̀ haba kuwa yàní àtúnṣe ọ gbọ́dọ̀ dá lérí kápá àjùbá yẹn ni wípé ká kọ́kọ́ da tọwọ́ wálẹ̀ gbogbo tọwọ́ wa tí ò sí nínú ntọ́lọ́wọ́n bá fi rọ́jìṣẹ́ lára sàn ká dà á lẹ̀ ẹ̀yìn ni tẹ́síà káwá ṣe tẹ́síà ara wa wípé bóòlù jíṣẹ́ náà sì sí táwọn ẹni síwájú sọ̀rọ̀ sọ́lọ́m táwọn ẹni síwájú rọ̀dà àánú tí wọ́n dó tì bẹ́ẹ̀ tọrọ wọn fi yanjú pẹ̀lú eléyìí lọ́nà fi gbé ayé lé wọn lọ́wọ́ bí wọ́n ṣe kéré tó. tí wọn dẹ̀ ní nǹkan kan tó wọn darí ayé gbogbo jágànjágán gbẹtugbẹtu nǹkan kan kí n ló dà kò sí tó yìí pé ayé polúkú muṣu wọn ò dẹ̀ ní puku rẹ àtúbọ̀tán ò ẹ̀yìn sídi tafid ìpèpè sídi sọ̀rọ̀ sí àwọn náà ní pípé tá a bá sẹ́kọ̀ wa yanjú bí táwọn ẹni ìsíwájú ìsè yanjú àyàfi ká padà sí oko àárọ̀ wa kó lọ́wọ́ ṣe rọrùn fún wa. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum assalam wa rahmatullahi. Ah, ẹ broda kan ni wọ́n invite Nigerian Navy. So broda wa ń sì pé òun ò ní lọ. Ngba tí wọ́n pè lò ìpéyà. di pé invite ọkàn lé invite ní granite kò ní ṣe asukura ara náà ọkàn lé invite application mú. gẹ́gẹ́ nígbà tó yẹ pé ó ní bí ẹ̀gbọ́n kan àmọ́ gba fọ́ọ̀mù. bẹ́ẹ̀ni ó dẹ̀ gbà. ẹ ẹ olóhùn ò ní gbà. ok ni. wọ́n ní kọ́ wá gba fọ́ọ̀mù ọlọ́run níbo tí wọ́n wá ní wọ́n ní wọ́n invite ó ti fíìlì fọ́ọ̀mù ó ti ṣe wọ́n wá yẹn wọ́n wá pè fún interview. ok ìbára yẹn ni lázìmọ̀ ní kókó náà bí dẹ́. èso wọn ni kó wá join Nigeria níbi ni bẹ́ẹ̀ wọ́n ní kó gba fọ́ọ̀mù bẹ́ẹ̀ ó lóun ò ní gbà òun ò lọ. bẹ́ẹ̀ so gbàdúrà wọn béèrè lọ́wọ́ ẹ pé kí ló fà á tí owó pàápàá jùlọ tóun bá lọ wọ́n sọ pé kóun fa irùngbọ̀n òun so nígbà tí àwọn wá gbé ọ̀rọ̀ wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ afa kan so afa yẹn wá ṣàlàyé pé èèyàn máa ń dá ọgbọ̀n sí nítorí ọlọ́run ìyẹn dẹ̀ tún máa ń fa ọgbọ̀n nítorí ọlọ́run bákan ah. so nígbà tó wá sọ̀rọ̀ yìí wọ́n sọ pé nǹkan tó fà ní pé pé tí ò bá lọ sí ibi tí wọ́n ti pè yìí pé kó mọ̀ pé kíní opportunity ló jẹ́ fóun tó wọn bá dẹ̀ lọ ẹlòmíì tí ò lẹ́sìn tó àbíkú tẹ̀ jẹ́ pé lẹ́sìn mi ó máa gba position yìí mọ́ lọ́wọ́ hmm. pàápàá jùlọ dẹ̀ ní pé ṣe ń gba àwọn position mọ́ àwọn tá a jẹ́ mùsùlùmí lọ́wọ́ lélẹ̀ so pé tó bá lọ òun ló lè ṣe láǹfààní àwọn náà á lè rí agbára kan láti fi lè tí wọ́n sì ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ehm, mùsùlùmí ní àwùjọ tí wọ́n ṣe mùsùlùmí ló wà bẹ́ẹ̀ so ìgbà tó wá sọ̀rọ̀ yìí wọ́n ṣàlàyé pé abáyébáyá yóò ṣọ̀rọ̀ yẹn so wọ́n á ní ká béèrè pé kí ni ìdájọ́ tí èèyàn lè sọ fún àbá yẹn àbí kí ni àwọn kankan ní tó ń wọ̀ mọ́ ṣe ní ìtò papẹ̀. ntí máa ní ẹ̀rẹ̀ bá gbé ntí máa ní ẹ̀rẹ̀ bá gbé ntí máa ní ẹ̀rẹ̀ bá gbé bí àfa ṣe present ẹ lè look harsh and bákan but uh, uh, òdodo wà nínú tí àfa sọ masalan nígbà tí fitna boko haram ṣẹlẹ̀ àwọn onírúgbà wọn bẹ̀rẹ̀ sí mú wọn tọba yẹ pé ó ní certainty tó ń bá fáwọn gbàlọ́ fi bọ́ ok tọ́ba fáwọn bọ̀ torí ìta ló fi fáwọn bọ̀ ló fi ló fi fáwọn bọ̀ yẹn torí ọlọ́run náà ẹ ọ̀pọ̀sùn kí n torí afa sùn kó o ṣẹlẹ̀ bẹ́ẹ̀ but uh, n ti bẹ lẹ́yìn ẹ̀fà ju èjì lọ now àwọn ẹlòmíín náà wà ń bẹ náà ní gbígbà tí bókọ wọn fi wọn gbọ́n lẹ ọlọ́run dẹ̀ ní kí n kankan wọn kó o ṣe wọn dẹ̀ rí wọn sọ yìí wọn lọ náà ẹ so bí mánì bá ṣe má ṣe ṣìkìnnì tí mánì rẹ̀ ò bá gbé kí a má tì sí tí mánì rẹ̀ ò gbé. lọ́kùnrin ọ̀fẹ́ rẹ̀. wọ́n ní kí ẹ. ọba fi bọ́ síbẹ̀ tí mánì tí mánì ti bàjẹ́ kó tó débẹ̀ àǹfààní tá a fẹ́ kó sínú ẹ̀dá kò ní í sí. torí ìmánì wà nínú ìsìnkú tó mo débẹ̀ tán mo mọ̀ pé mo fẹ́ lò láti fi ṣe tẹ̀sán a ní àwọn mùsùlùmí bẹ́ẹ̀ tọpọ gan sọyí wọ lọlọ tọ ọ̀gọ̀rọ̀ ọbàjẹ tó ṣẹlẹ̀ ń lu ìyàwó wọn ló ti ṣẹlẹ̀ sọyí wọ lọlọ tí wọn bá dúró bó ṣe yẹ kí wọn dúró wọn àbá àmọ́ tó nǹkan wọn àbá jẹ́ reference point mọrìjà fún dáadáa tí wọn sọ pé ah, àwọn eléyìí ni wọn lè ṣe ṣe bó ṣe bó ṣe rí nù kí ẹ ṣe níbi nìkan siyasa kò sáà politics kò sáà fàkàndé ọ̀sọ̀ yìí a ẹ má ṣe politics kò sáà fàkàndé ọ̀sọ̀ pé ẹ fi bẹ́ẹ̀ ń ṣe ń ṣe láàárín òye táàrin ni pé gbogbo àwọn tí wọ́n ń lọ kí wọ́n tó lọ tí wọ́n yẹjú ń gbà wọ́n bá láìpẹ́ ibi lọ́wọ́ ọgbà tí wọ́n rán súnmọ́ bẹ̀ gan wọ́n ti di so nàṣíyà tí wọ́n forúkà tó ọba mọ̀ wípé kò ní bẹ̀sìn rẹ jẹ́ fàlùtòfọ́dà ṣùgbọ́n tí wọn náà bá mọ̀ ìpè kínní yìí o ntí ó jẹ́ ojú owó tó fi jábọ̀ fọlọ́wọn ọba yóò di ta mọ ege tọ́ ó kù sọ̀rọ̀ lọ́wọ́ àtà ó kọ́láwọn bá wọn kọ́ àwọn ṣe ń bu owó wa. jazakumullahu khairan ah, wọ́n ní àwọn sísá sí pé tí wọ́n bá ní pẹ́sùn pé wọ́n lè má gbẹ̀rẹ̀ báyìí ẹjọ mosque kan wà ní ọ̀dọ̀ wa ah. but àwọn church ó yí káàkiri gbogbo mosque yẹn ìgbà tí ó wá sọ fún àwọn ará mosque yẹn pé kí wọ́n mọ̀ lo máìkì láti fi pe ìrun mọ́ pé máìkì yẹn ó ń disturb àwọn then wọ́n jẹ́ tó fẹ́ǹtì mosque yẹn wọ́n tún sọ fún wọn pé kí wọ́n yọ bọ́ọ̀bù yẹn pé ó ń tàn sáwọn lójú wọ́n á ṣe wáàsì tó bá bá wọn wí wọ́n máa sọ wípé wọ́n tún wá lọ bá wọn wípé kí ló tó fi ń ṣe wáàsì fún tó fi ń sọ irú ọ̀rọ̀ báyìí so nísìnyí àwọn ìjọba wọn sọ wọ́n wọ́n sọ pé wọ́n ti kó lọ sí police station bọ̀ àwọn police station náà sọ pé wọ́n lo máìkì mọ́ so báwo ni wọ́n ti wá fẹ́ ibẹ̀ wọ́n dẹ̀ ti ń kí juma prayer báwo tí wọ́n bá lo máìkì mọ́ báwo ni àwọn ará lè ṣe fẹ́ gbọ́ pé wọ́n ń pè é mọ́tò ṣé àwọn náà àwọn náà ń dẹ̀ ń lo máìkì nínú ṣọ́ọ̀tì wọn. bẹ́ẹ̀ ni wọ́n lò. a kí wọ́n gbé dọ́dọ̀ ìjọba kíjọba ó dá sí torí wípé ó ti ṣẹlẹ̀ rí ọkùnrin kan ni mùsùlùmí ni tẹ́lẹ̀ ọwọ́ afọfẹ́ǹsì tí wọ́n dẹ̀ máa ń burú ju tàwọn tó jẹ́ pé wọ́n ètè ṣe mùsùlùmí láti kulẹ̀ gan mọ́ṣáláṣí ó ṣe bí ẹ ń súnmọ́ hospital rẹ̀ kì í ṣe pé ó súnmọ́ lọ títí sùúrù lérè ọ̀rá ní ìmọ̀ kí wọ́n má pè ń bẹ̀ wọ́n tàbí kí wọ́n tiẹ̀ wo mọ́ṣáláṣí nítorí tiẹ̀ ń sọ ni pé kí mọ́ṣáláṣí yẹn má function ó di crisis ó di court case adájọ́ tó dájọ́ kì í ṣe mùsùlùmí but kí ló sọ ó ní bí ó ṣe jẹ́ pé àkùkọ máa ń kọ ní any time tí ọlọ́run bá ní kọ́kọ́ tí ọ̀sẹ̀ ni tí ó mú bẹ́ẹ̀ ni mùsùlùmí ṣe ní ẹ̀tọ́ láti pè wọn lásìkò oorun wọn tẹ́nìkan kan wọn gbọ́dọ̀ mú. mo ń kóòtù ọ̀rọ̀ yìí ní verbatim nítorí náà ẹnìkan ò lè dá mùsùlùmí dúró pé kọ́ máa bá ń ṣe wáàsí tó jẹ́ pé ń pariwo àlè bá wọn sọ̀rọ̀ yìí pé ah ẹ jẹ́ kí wáàsí kọ́ máa ní òǹdíwọ̀n àwọn tí wọ́n fi lọ̀ wọ́n ni kí wọ́n má gbà torí wípé kí ni ń tàbá jíà fún ìtọ́jọ́ dáwà fàrísẹ́ fún ní lọ́wọ́ ẹni àwọn kan ti jagun rẹ̀ síwájú nísàlẹ̀ èkó kó tó di wípé ọwọ́ adìntà lè fi pẹ̀rún nísàlẹ̀ èkó nísì kìí dẹ̀ sísàlẹ̀ èkó nìkan gbogbo ibi tí Islam bá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ bí ṣe ṣẹlẹ̀ náà ni. aládùúgbò wa ń bí náà wọ́n máa ń parí owó báyìí sí àwọn èèyàn létí Abba Abdullah Mikael Atalagbe ó di wàhálà. ẹ̀já sùn ẹ̀já ṣèkàn ọwọ́ àsìkò tẹ́ ń pẹ́ tá odidi gọ́ọ̀mẹ̀ntì wọ́n bá wọn pe káwọn èèyàn sùn ládùúgbò tó ń àwọn náà rí báwa ṣe ń ṣe ń àwọn náà lásìkò táwọn náà ṣe àjọ bára wa sọ àjọ jókòó ọkọ̀kọ́ di fanfana ó tó di pé ìjókòó ṣẹlẹ̀ pé ok tẹ́yìn bá bẹ̀rẹ̀ halkọ̀tì látẹ̀yìn fọ́jù títí wọ bíi ten àmọ́ sóòrò di ten lẹ́yìn ten yẹn láriwo owó ọ̀sẹ̀ nine thirty wọ ten so uh, ka, wọ́n ti ṣe ní ìsìnkú ó wọ́n gbé sínú. aha so ẹ máa àwọn ìjẹ̀mọ́ mọ́ṣáláṣí yẹn ni ha handle rẹ mature way ní ojú ọ̀nà ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n dẹ̀ kí ìjọba ọ̀dà sí ọ̀rọ̀ yìí kọjá ọ̀rọ̀ pọ́lísì torí a máa bí pọ́lísì nàìjíríà ṣe rí kọ́lọ́mọba kọ́ba àtúnṣe torí a àwọn adama bò yí ọ̀rọ̀ wọn ṣe rí so ó lè má jẹ ọ̀rọ̀ yìí ó lè má jẹ ọ̀rọ̀ police station ni ọ̀rọ̀ aláwùsá lílé àwọn sàmàlẹ́kùn. wàhálà ẹ̀pẹ̀ ó bímọ tó ìgbàgbọ́ wa bímọ wọ́n sọ pé kó mọ lọ sí ọ̀dọ̀ ìyá ọkọ ẹ̀ ìyàwó pẹ̀lú àwọn àbúrò ọkọ bíi mẹ́rin tó jọkùnrin wọ́n ti dàgbà gan so gbàtẹ́lẹ̀ ayẹṣẹ́ àdébẹ̀ kò sí bó ṣe lè ṣe pẹ̀lú àwọn ọkùnrin yẹn pẹ̀lú yàrá kan so gbogbo bó ṣe yẹ bó ṣàṣe ń ṣe ṣá àwọn àbúrò ọkọ yẹn ó ṣàárí ìtẹ́yẹ́ pé kálukú mọ́ lọ ṣòwò tí lójú ẹlẹ́yà ṣòwò tí lójú ẹlẹ́yà because yàrá yẹn ó kéré gan pẹ̀lú àwọn ọkùnrin yẹn so. kí ló sọ kọ́ ìgbà tó ẹlẹ́rìn náà sọ fọkọ yìí pé. kí ló ṣe ọkọ awàlà tó fi tìyàwó rẹ̀ tó ṣe bí máa lọ sílé kí ló ṣe. nǹkan tó ṣẹlẹ̀ ló sọ wípé ilé ààyè pé kò lè da ẹ̀ kò lè tí ì da ọmọ tọ́jú àfi kó dọ́dọ̀ yọ ọkọ. kí ló dé tí wọn ò fi kúkú gbé bùkátà wípé kí ọkọ wa mójútó lọ́dọ̀ wọn. àdánwò tó ṣẹlẹ̀ ń ọkọ ní òfòrífà níwájú ọlọ́run torí ọkọ àwọn sóòlì ẹ̀kìyà ká ń ní tí. idrak. maturity kórí ó pé níbi decision ní ẹ̀rẹ́ tẹ́kì ó ṣàfẹ́kù lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ wọn kásásí bákan tí gbogbo téèyàn bá ń rò tàbí téèyàn bá fẹ́ sí tàbí téèyàn bá fẹ́ sọ téèyàn kọ́kọ́ máa jẹ́ kí ó ọba adẹ́dà subhanahu wa ta'ala òwò ọmọ ṣọ́ iyì rẹ̀ a ọlọ́run ọba lọ pàṣẹ tá a gbọ́dọ̀ fún gbogbo obìnrin ọmọ ọkọ kan ò ní ẹ̀tọ́ sọ pé àbúrò mi ni tú òwò lẹ́rẹ̀ fún ọ̀rẹ́ mi ni jáde ní wòwò fún kọ̀lẹ́tọ̀ kò sí lọ́wọ́ rẹ̀ torófin ọlọ́run ọba ọba bá ti rí báwọn ọkọ ní ká bá nto' ntọ ose ngana oshishi ntọ ya kwoshi nri ikpe bi ọba shi gbe ikpa ti o je ikpe ima iya akọ tabi ntoku ni ya ọkọ nisi tabi iya ayawo ntoku ni ya ayawo ki a wa mojuto ma wọn ti ọmọ abari ikpe ọmọ ole da se tuma ka wa posti wipe ntọ ba بوزديوان هذا بنفسه يعني حرام قطعا حرام تاgbọ́dọ̀ ṣọ́ra fún ọdẹ pọ̀ bẹ́ẹ̀ tọ́jọ́ yìí pé ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ọlọ́mọ tọ́jọ́ wọn wọ́n láwọn fẹ́ wá tí wọ́n lọ sí òde mọ̀lẹ́bí òde jẹ́ bí ọmọbìnrin yìí bá fẹ́ sọ ìwọ ẹ̀sìn wọ́n sọ pé ọ̀lẹ ní í ṣe òun náà gbọ́dọ̀ sí omi márí bí àwọn yòókù ṣe ń sìn. ọ̀nà dẹ̀ wà mọ́kúrọ̀dì wà tó pọ̀ rẹpẹtẹ alẹ́bẹ̀ olóko kan lọ́wọ́ káfíntì ọmọbìnrin yìí wípé bọ́yá látọ̀ tágbára ọ̀bá sí dé ọkọ̀ ọ̀bá ní ẹnu tó ó fi olóko tì èló ní ọ̀nà fún lóko wọ́n lọ òun ni ó lè máa ṣe gbogbo àwọn wàhálà yìí pé ah ẹni tó wá ní láti ṣe gbogbo eré yá bọ́tú tó yẹ pé ò fún ọ̀gọ̀ọ̀rọ̀ ọkọ̀ gan kọ̀ságbọ̀ yìí ah, ọmọ ń jẹ́ kí àpọ́nlé iyì ẹ̀yẹ ọba fún ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn obìnrin ká máa so ọkọ òun ni ká bá sọ̀rọ̀ kí ló rí ṣe bó rí ilé wọn ọmọ gbogbo ẹ̀ kí ló dé tó fi di wípé ó wá ti ọmọ tọ́ṣẹ̀ bímọ ó ti lọ sí ọ̀hún ìnira tẹ̀yìn ń bẹ lọ́tọ̀ ọ̀rọ̀ ti wípé wọ́n wá ń rí àwòrán rẹ̀ débi wípé yóò fi di nǹkan kan tó wà ń wo lọ́wọ́ ní ṣé kò lọ́wọ́ sí wípé kí ìyàwó òun ìsìláàmù so ọkọlọ yẹ ká bá sọ̀rọ̀ tọrọ ni ọgbọyé òun ní ọmọ tí ń ṣe òun ló tó nítòtò jẹ pé kò ní kò tí ọ̀dà sáwọn òbí rẹ kò dẹ̀ ní tẹ ìwọ ọlọ́run ọba mọ́lẹ̀ ni wájú àlè kọ́lọ́n kọ́ àwọn àṣẹ náà. ọ̀rọ̀ yìí kàn ṣe ọ pé ọkùnrin ló lẹ́tọ̀ọ́ láti fi aya fún ọkọ. ọmọ rẹ̀ fọkàn fún ọmọ rẹ̀. bọ̀tì kó tó ṣe ọ gbọ́dọ̀ wá ìmọ̀ràn ìyàwó tó jẹ́ ìyá ọmọ kìí ṣe wípé ni mo ní nǹkan mi ẹ bá jẹ́ ṣe báyìí rárá yọ wá ìmọ̀ràn ìyá ọmọ tó jẹ́ ìyàwó rẹ̀ ṣùgbọ́n àṣẹ wa kan wípé tọ̀ wọ́n gbé dá lórí gbogbo ìmọ̀ràn tá a gbọ́ ò àti tá a ṣe ò mo fi fún ọ ọkọ lónìí bàbá ọmọ lónìí. tó bá wá jẹ́ pé bàbá bàbá obìnrin yẹn ti kú then àwọn fámìlì bàbá obìnrin yẹn wò ó pẹ̀lú ìyá ọmọ yẹn wò ó gree rárá tó yẹ pé wọ́n kálukú ti fún ká then ìgbà tí ìyàwó wa fẹ́ ṣe ìyàwó kò lọ sí ọ̀dọ̀ àwọn fámìlì dáadẹ̀ tó ti tọ́jú fi ṣèyàwó. ta ló wá fi fọkọ. o ìyá ẹ. a ah, kò kò lẹ́sẹ̀ ńlẹ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀ tí bàbá bá kú bàbá máa ń kú kọ̀ wá sí bí wọ́n ṣe lè fọ́nká tó á rí ọ̀kan nínú wọn. No bí ṣe pé ká fi sàárù máa jẹ ẹran ọ̀jẹ́ wípé à bàbá yín nù o sotiye báyìí nísìn wípé tọ̀ kíyàwó wa ti gbégbèsè lọ sọ́dọ̀ rẹ̀ wípé à ntọ́mọ ìsọ ni ó ntọ́mọ ìsọ ni ó èmi ò dẹ̀ bímọ ẹ̀yin lẹ bí nǹkan yín o irú ẹni tó kù ní bàbá wa ní tí ó béèrè ni pé ṣé ntọ́lóhùn ń fẹ́ nù tọ̀ ayọ̀ǹda ìdí sábà máa ṣẹlẹ̀ ṣùgbọ́n káwá mọ̀nà ní wọn ká sọ wípé tọ̀ kò sí obìnrin kan ò ní kò lẹ́tọ̀ọ́ rẹ̀ ìbá àti wípé látìgbà tí ọmọ òun ti dáyé òun ló ṣe gbogbo wàhálà rẹ̀ gbogbo nǹkan rẹ̀ òun ló ṣe kò lẹ́tọ̀ọ́ rẹ̀ ká sọ wípé tọ̀ mo fi fọkàn tọ́ba ni kó fẹ́ di karangida kí wọ́n sún sí ṣẹ̀rẹ̀ kanṣu ṣẹ̀rẹ̀ kanṣu yẹn jù náà wàá sọ̀rọ̀ máa. Assalamu alaikum sílẹ̀. ẹ jọ bẹ́ẹ̀ ká ṣàlàyé ọ̀rọ̀. wọ́n sọ̀rọ̀ ìkànnà wọ́n fẹ́ ṣe tàlíkì fún sọ̀rọ̀ ṣé tàlíkì ọ̀rọ̀ wọn ni. ọkùnrin tí ó dàgbà ṣé ẹnìyẹn lè dó fún wa ni. tọ́ba lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin tó dàgbà tó jẹ́ mùsùlùmí. apẹlẹ yìí. tí ọmọbìnrin tó fẹ́ lọlé ọkọ yẹn tó bá ọkùnrin tó ti dàgbà tó ní tìmíyì torí rẹ̀ pé tó ti dàgbà tó jẹ́ mùsùlùmí tó dẹ̀ lágbọ̀ọ́yé o lè fi fọkọ but eyín ọ̀nà tí ọba ṣe tọba ṣe tán kó fi tó àwọn mọ̀lẹ́bí kó fi tó wọn létí ó lè jẹ́ pé òun ni ó ṣe sábà bí síso wọn pọ̀ tí ẹ̀sìn ó fi yé wọn kí wọ́n rìn sí okùn bí ìgbésẹ̀ wa ìsọ̀rọ̀ sí wa ká má jẹ́ kó ti ọwọ́ wa já. Ja a gbọ́dọ̀ máa sopọ̀ ni ó lè jẹ́ òní ẹ̀jẹ̀ sábàbí tí ó fi jẹ́ pé irú stance band ṣẹlẹ̀ ọmọ àyà dìde o mo ní ya èmi nìkan láàdẹ̀ lọ abọ́sínú mọ́tò afẹ́mọ́ lọ mo ní jẹ́ àlọ́ lẹ́yìn àdílé mo bá àwọn bàbá mo bá yà mo kí wọn. mo ní yorùbá máa ń pòwe gà wípé kẹ́ni ẹlẹ́ni ọmọ gbà sí wa sí mo á gbọ́ pé ọmọ yìí sọ yìí kó fẹ́ lọ tọrọ ọmọ ẹni kọ́ lọ bá afá rẹ̀ díẹ̀ ń tàlàbà nù bẹ́jì ní wá àrẹ pẹ̀tẹ́ wọ́n fẹ́ ṣe lé táwọn bá

èmi kí bàbá èmi kí ya o iṣẹ́ tí wọ́n rán mi nì tẹ́ ẹ bá wá fún wa lọ́mọ yìí àwọn òbí ń bọ̀ wá dúpẹ́ wọ́n ní òkè àwọn fún wọn but àwọn ń retí wọn kan wá dúpẹ́ wọ́n lè ṣe sábàbí tí àwọn òbí wọn àtòun tí ó fi di pé wọ́n tún apapọ̀ ó di ọ̀rọ̀ mọ̀lẹ́bí ọ̀rọ̀ yẹn ju dáadáa àfihàn torí pé èèyàn gbọ́dọ̀ ṣọ́ gbogbo àwọn ìwọ̀ yìí ibi tá à ń ti ń sọ̀rẹ̀ náà á máa fà ìjálẹ̀ ìjálẹ̀ dé lọ́la ṣé ẹni tí ẹ̀ka ìṣẹ́lárú máa tí ò dúró déédéé àwọn òun yẹn fẹ́ dá sí i.